أعوذ بالله من الشيطان الرجيم محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة مرجعها إلى النار أيها الإخوة في السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يحيى الله سبحانه وتعالى يصلي على Esnadi da za su ta tara da shugaban Esnai da yiwuwa ma bai yi don dokin shi nan. Ba su lafi na Allah gangan da ya fi shuri. Gauloji tabbatu ya zanaka a ita su kwaji bidiyo doki bai sallallahu alaihi wa alihi wa sallam. Ina yi tawashi da mutane ya tsara 也要身心，也要保存学佛宝嘛，是不是把这些佛经破除？那这个跟你抓住佛经吧，也才能啥也要把，你马上的，哎，也要把是最实际的最自然的。insha Allah ta'ala ya in shirye mun da karshen tafsirin al-Qur'an al-Azim nan yayi na taba da suratul nur na sai shi ya ne sallallahu alaihi wa alihi wasallam madina da mu da masallaci jama'a shi ne sadako na da da kayan su fati da wani mini yake ya fara sai idan da karshen suratul nur

الذي واتبعوا خطوات الشيطان اجي لا تطيعوا قصد الشيطان مريم لا تتبعوا خطوات الشيطان اجي لا تطيعوا قصد الشيطان مريم ابن ومن يتبع خطوات الشيطان بحقيقة زنبور رجل لا تطيعوا قصد الشيطان فإنه يعمر فإنه يأمر بالفحشاء والمنكر أكيك شيطان يعجب فورو أكيك شيطان يزول يجب فورو بالفحشاء يجب الفحشين والمنكر يجب يسوين ولد وغير أن يجب شيطان تكامل دور ولا بيت ولا وعن يجب يسوين وعنه a yi tuni su kwaci ya dagan gani da ya ba wuce ba a fiye taimakon goro na tattabi wa kutuwati shaitan ila lalita bata da shi shaitan mari wa mai yattabi wa kutuwati shaitan hakika sai ga lalita bata da shi shaitan na fa innahu ya'muru bil fashari wal munkar inda shaita ya rubuta koro bai kara fashe wani kokari gangan da ya tuna su kwai da wani su kowa ga wannan lafafin da ya aiki wa rahmatu kai wani bai wa shugo na wata shi da ya yi mumini shi na wani hamatu bai ya muni na wata shi da ya yi mumini shi na inda ma tsakanin kuma ahadin abada in za ta ne ta ce wala yi ke su ne duk wara abada na wallahi tallahi ma zaka ma zaka min kun min ahadin abada in za ta ne wala yi ke su ne tuntunyi sheduna walakin Allah yuzakki man yasha wada su ne za ta ke su ne duk wara in za ku ke aiwa kwasharuwa ẹ̀dá fún kí ètò ìṣòwò ìwà àdàlúwà ṣòwò tóra ìdàláàdì láyé ilé àti ẹ̀ka fún ẹbí oṣooṣù wọ̀ aláwọ̀ ọjà àlàyé ṣọ̀wá ìdílé ilẹ̀ mílítà àti ẹ̀dà ìfìgá àti ẹ̀mí lọ wọ̀wọ̀ sàmì àyè àyíká tó ṣe tù ọ lọ́sẹ̀ ní òwúrọ̀ wẹ́wúrọ̀ ẹ̀gẹ̀rẹ́ etie na não akyi no ara ɛdaka de wɔ soko ewe kana wɔn kana wɔade ka não de ka wɔade ne ka ka wɔade ka alaha yi wɔn aka de de que soko na bibi etie na wɔ akyi no to wɔka o ka wɔakyi no wɔade alaha yi soko ayi na yɛ ta akyi na alaha yi ɛ wɔde ayɛ no. تجي يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان أيام صدقتم بالله ورسوله لا تتبعوا آثار الشيطان إجري لم تيقوا جيزا الشيطان ولا تسلكوا مسالكه بإشاعة الفاحشة sọgbọn yẹn ga lóye kó ṣètàn ìzámọ ẹ etí ẹbí gàdúbà yá àlùfáà ṣọwọ. والإسقاء إلى الإفك من يبلغ من يبقى شيطان قدر إذا فوق الفاشوشبا إذا فوق الشتوكو يعني إفك كما نلقى سنة سنوشي especially كما نلقى الفاشاكي ní màálà káṣíta sí ẹ̀ṣọ́ ọ̀rẹ́ àwọn ọ̀gá sí ẹ̀ṣọ́ ṣe tá mọ́ wọ́n ká ṣíṣì ṣètàn mọ̀ sí ẹ̀ṣọ́ ọ̀sá àgádà sí ẹ̀ṣọ́ ṣètàn mọ̀ ká ṣètàn mọ̀ rájì èdè sí ẹ̀ṣọ́ òbí sòkòjì àwọ̀ yẹn ọ̀rọ̀ ayé ṣètàn yẹn lọ bẹ́ẹ̀ àwọn òbí láì ní ẹ̀ṣẹ̀tọ́ àlọ́jì pẹ̀lú ọ̀rọ̀ ayé wà ká àwọn òbí láì ní ẹ̀ṣẹ̀tọ́ àlọ́jì. mi ò wé tọ́gẹ́gẹ́ bí àwọn ọ̀sùn àlọ́wọ́ tààlẹ́ daga ba ṣètàn mọ̀ lẹ́yìn sẹ́yìn láàrin sẹ́yìn bá igaci munasaba ya aya na cece ga ibe ne ne igaci munasaba aya o shi ne ga na su ko ga ta ba ko ne ga igala ne ce ko shi ta da ma ki ya idan ya aya da ne ne ce ne yo wa ga ta ya aya da ne ne ce ne ko ka ko ni ne ba shi ta ko do ni ne ne la ce ba shi ta ko do e ko ya zinan eh mini ya kashi tan kudu ya bayan su da ba kan kuwa su shaitan shiwo eh ya ba jayo ya shaitan ya kasa da shaitan ka zira eh mini ya kashi tan kudu ya zufu ku ga wani shusa ya ga jejjere jaka ya ce za ku shoyo wayo fodo ko wayo sọza mini ya mi láti ẹ egane dza alafuti ah, ne yeyina ɛɛ eh, egane dzi ere dza aga alifasa ise ba de eh, mi ne ba se kan bu dɔn ɛɛ mi ne ba se tan bu dɔn de kika se ba nye ba se tan yi ezo tan yi esogo yi ezo tan o de mi ne yi o o de mi ne ba se tan ɛɛ mi ne ba ezo tan yi ba se tan yi tsi gbɔ àti aláti ìmùdèdè ya ta òwe yọ àyè àti àtsálẹ ńdẹ́mílì ẹ̀kpáyé nàdàjẹ́ ṣètàǹkó ńdẹ́mílì yẹn nàdàtàyà ṣètàǹkó ní nàdàtàyà ṣètàǹkó ẹni mà ẹni bàǹkóró n'agẹ́ wọnyí lẹ kó bàǹkóró n'agẹ́ lànà ìtawọ́ lẹ kó bàǹkóró n'agẹ́ wọnyí lẹ na ṣètàǹkó ẹgbẹ́ àti ẹ̀yà náà ni wọ́n tó bá. wọ́n láyé lọ́sọ̀rọ̀ shekan na ga ɗaya na wa su ba ndo yoga shekan na jole da na shekan na ole da na ibilisu na daga tano eh ibilisu a zama ka ala da shi mulke shekanci watanni mujadu kwelu wa wajushi ejutushi ejutu shekan gobe wa shekan jeru lagar shuwe shekanci ina ejutushi shi wani shi ẹbẹ ṣètàn lájọ sọ àlẹ yìí ọ wòye sí náà àdá àtàbà àkìjà wá sí òkú àtùpàṣẹ sí náà èyí tún ìdí omi ní ẹbí ṣètàn yìí wá náà àdá àtúpa ẹbí ọ nyé àwọn lá ẹbàdé yìí yá dá sùn ẹbàdé bàrà jù àwọn mí ní ẹbí ṣètàn yìí dúró ṣàràdà àdà àkúkà ìlà ìní ọ yìí gbè ètò ilé ìfúnni ìjọba ìdè bá kára ṣètàn ìdè yìí yìí na ṣòwò kí ọ wọn àsán ìyàjọ òkun tó rò lọ. àmọ́ tẹ̀lé ká ṣe tẹ̀lé agbẹ̀tẹ̀lé agbẹ̀yẹta gbé ní agbẹ̀yẹ̀wò ní yẹ́tìṣí wọ̀nyí mílíọ̀ tó yẹ ṣẹ̀dá wọ tó yẹ jẹ́bi ṣẹ̀dá na yìí jẹ́ bẹ́ẹ̀ ní ọ̀nà na yìí jẹ́ fi wàlá ebo adini jẹ baata na mini etutu ṣẹta ẹjọ na baata ayé ayé kàná na yìí ló ṣe ẹ nga bala wa ayé gẹgẹ dana bala tẹyẹ ní ṣe na àti tẹyẹ ní ṣe na ṣẹta kàmá tó sáwọ ṣẹta kẹta àtúntò látara yìí tó kú ayé àwọn gbèsè wọlé ayé ayé àtàgbẹ́ bá a ká àlásà níbi ìdáná àwọn àti ṣe òkè ẹ shaitan da ke kula da shara fiye na alada da riba ka to ba da laye da na lufiya shaitan da da da kula da shara ka ta ci na to da la ta ci da na ku shara ta ci kala alquran ce ga ga la tattabi'u khutuwati shaitan idan la ta ji ba shi shaitan wa man yattabi khutuwati shaitan fa innahu ya'muru bil fahsha'i wal munkar nga walawa ga shi kun ci wani yango da ga fadar da shi ta yi yo wani buka e wuce ka emin babu na a wani wa eh ka sai ti daga ganin babu kada wa ji qur'anu ba wa ayi wazi amma ni shebir ya wu babu na wa e mana yana yana la te yo wani shekara kama da bai babu ṣẹ̀tàn kàwà àdàbí wúra orí ẹni wọ́n ní wọ́n ti kí ni bí kẹ́ sálà yìí ṣẹ̀tàn lọ. kéwòn dé náà ẹ̀ka sálà yìí mùsùlùmí ìjẹ̀kẹ̀wọ̀ bá dá dẹ̀rẹ̀ ń gbó rà á gbé ìsálà mùsùlùmí yá dà ní èkó mọ́sálásí wọn tó a jẹ́ àgé ní o àgẹ́gẹ́ ní ṣe wọ́n bá ní sálà yìí ló yẹ ṣẹ̀tàn ní munasaba na la Allah subhanahu wa ta'ala wa shila ya nabi ka da wa kuma ki so ko ne wala ya'tali ulul fadli minkum was-sa'ati an الفضل منكم وسع زاني شيقول الفضل منكم إذا يبقى وشي إذا يبقى يوان من هنا لا يأتل زاكا شيقه شبوتما زاني شيزا إذا قول الله إذا بقى منكم دمين هنا وسعة إذا يبقى وشنا شبوكا آئتو دي شبوتما أيوكتو قول القربى والمساكين àgẹ́ ṣòkútì náà zàlẹ́ṣe kúrò òkúrò báyìí náà zàlẹ́ṣe ìlàṣọ bá ṣáàṣì náà zàlẹ́ṣe àlùmọ̀sàbí ìlùsàbábà ìṣe náà àgẹ́ ṣòkútì etí àwọn àyà àfọ ara ya kí ṣòkó ìgbà yà á lọ. wà lẹ́ka àyà ní ṣe gbàgbé ilé ìjì bẹ̀yàdì àwọn gan hadithu ìlú nana aisha rọ́jà lọ́wọ́ àná na munafiki sun wata gada aisha ne shi da wani ya Eh? alhali mana na aisha jafu na aisha ne cilana umarni yankaci ji faruwa yana na aisha ibi ya sashi na faruwa ya wuce da latanin nga makatu kuwa so zangoro za abubuwa ya rushe na na wata ńgọ́ ìjọba àlejò sọ́nà láwà àríwá àti sọ́nà ọ̀gá àlọ́ ẹkún kí ẹgbẹ̀ náà àìṣà ọ̀tọ́lá kí sáwọ́sì ayé ìwọ̀gá ti tẹ̀ sí ilé ìwọ̀gá sí ilé rẹ̀. àlejò sọ́nà láwà àríwá àti sọ́nà ọ̀gá àlọ́ ẹkún wọ́n á jù ojú kúrà ń tàka ní ìyá ní oṣù zèga kí kúrà ń lẹ́yìn ní oṣù ká àti òwe ẹkún lábẹ́ àlejò kọ̀ọ̀kọ̀ sọ́nà láwà àlejò sọ́nà na na aisha ka ji kura nye nga wucin wucin tu anabi muhammadu mada ya kuda to kan ne ya shi kuda na ga ga ta da zuci kawai sai kuni kwenya wuji da ba ko ya moto shi nan na daga abu da waga su sake koyi nan eh wuja shi na na aisha ba ne san goro mo ko shi mo na eh na aisha ta zuwe ne ga hau da shi no ke ga hau da shi ẹyin yo na adi tọtara akunbo etu tọtara akunbo ja kankun tara akunbo na wọgẹ ti fi mu balare bi ne ko fi mu india shi wa tu ga adi ewu ti tọtara akunbo ya ti ogun niwo ila naga yi ila tí o na adi ewu ti tọtara akunbo tó ga kun ní ẹra a ga ga ga hau da shi to ba ga magana na aisha ko ni ne ra nuwo mutoci ma ci shikafa ne o eh gangare da ne ka boye ma shikafa ne o ce ba na eh adesaja àti àdéké ingilishi na kani na asaji àti àdéké na asaba na na ara aisha fẹ́ràn ṣẹlẹ̀ ni ó là á ẹ̀dà dẹ̀rẹ̀ kékeré náà ràpọ̀ ẹ̀dà láìsá tẹ̀lé yín wá yíyọ wọn lù tó a zando sọ́kọ̀ bẹ́ẹ̀ sí kẹ̀kẹ́ ń wà á bẹ̀ sí ní wà á yá. Ayé zàrù bá ẹ̀ ń lé lé sẹ́lẹ̀ sàn lọ́ọ̀dì zàrù bá. Àdébísọ́nù ayé wa lè sẹ́lẹ̀ mọ́ ń dé ní ẹja agé ìta sọ̀rọ̀ ẹ̀sà ti dánwó ní ṣe wọ́n á tún rẹ̀ láàyè láwòsàn wọn. kó yẹn ń lò sí ìgáyà mí ní ẹ̀ka ẹ̀sà ní ìfi ekóró náà lè ti sùn wọn àti kí àléwu. zàlẹ́ kéde sùnmọ́ fúnra lè sọ fún wa ní ìdá sọ abá àti sọ́dọ̀ bá wà yóò rẹ̀ sọ́dọ̀ lò. jíjí ká sọ fún wa ní gbàgbà tó sùnmọ́ fún wọn bí àlẹ́ nàlá ìṣe e yẹn wọ́n á lè nàlá ìṣe yẹn ní àlejò mọ́mọ́dù yẹn zawani zuwa kan na yake da su ko muji subhanallah ina ni da e ba ci won go da ni mo ba ni mo su mu fe ci daga na ku e ngo mu fe ya na ku lo ki kana na su mu ta kai ga mu ga na na sha na na sha ce ku ta ku mu mo fe ci e zan de goro ya ani ne wa na na sha Beleza, eu não me lago, vai ter aqui, Yahweh kàmi ajá da àti oge na aláìṣá àsùnkùn àwọn èjìlí bu alásùnkùn ìdáná báyìí àyè ìtukùn òkèlè àjọ pàṣí àjẹ àjẹ àwọn alákìtì fàrú sọ̀kú àdéjì dọ́nà ìdè na aláìṣá mùnàfíkì ní láìláà ìdàgbà àsádà aláìṣá tún àwọn èjìlí ń bó ewé làlá àtàkùn àdúgbò sọ̀kú àdéjì náà egede bu achiga egede bu achiga munafiki ya ya gaji sallani da wuri eh munafiki su ba ni ana da ga faruwa tuwo ne a ga su ko fe faya ne tuwo ne ke ji ta su eh a ga su ko fe faya ne eh tuwo ne ke ji ta su egede da har da wasu kucaya shi biya annabi sallallahu alaihi wa alihi wasallam to aya na ce ce gaga wala ya'tal ulul fadli minkum wasa sayyidina abubakar ne ba mai na aisha na wuje wushi da wani wani jiji ma ba aga ayo aga eh mishta ni burgunta eh burgunta mata eh ga mishta ngai baba yucha eh sai tuna mu bakare shi je biye ko ngai yo ngai mu shi on kame wo duka ba kan ne je ta je ku ga sana un so da ba ji ne je ni ta ne je da ku ga sana har da su ko da chaya shi mu ta da Aisha ta ba saka saka yake ku ta gangan da alfasha su ba da Aisha ta ba ya ke ku da alfasha àmọ́gẹ́ ẹ̀ẹ́gá ṣe èyí láyà mọ́ sí ìlú náà fún ọ̀kẹ́lẹ̀gẹ́ lẹ́wọ̀n ìjà ìṣọ́ ìnáwó yá ṣe yá àṣírà ìmọ̀dé bá mọ̀ náà ní sí àbúkẹ́ ìbá wọn dé máa ń lọ èjì ìlú náà ṣe ìlú náà fún ọ̀kẹ́ ìbá náà ṣe ìlú náà fún ọ̀kẹ́lẹ̀ bá kú sí ìlú ṣọ̀wọ́ ìlú wọn láì tán láì òun bí wí wọn ṣe lórí ìgbà ṣọ̀wọ́ ṣe gẹ̀gẹ̀ gan-an á ká alẹ́ wala ya asar ulul fadli minku wasa zane shiga da ulul fadli ya zafar lafi mun shiga ya ne huwa ya sai na bakar ya zafar na su ko ya zafar lulu ko su ko ke neman bana da tabbata shi a ranar da ya shi na bakar ta kuma isa ya na bakar ta eh so ko ya zafar lafi shi wasa ce zaba wanda jage an yi hutu hulun kurba ga ya tsara ya zane shi coba jini mama zai ji coba ya ji ya ji kore-kore ya yi bayan dangi bona wal masaki co zane shi zagon baki coba ya ji kore-kore ya ji ya zagon baki shi wannan wal muhajiri na fi sabili lahi to zai shi cikin zai shi jiragen madina ya gwai su kona ya mai shi da bakona ega gaga ebo na anyi yin ba ko chaji yin ba tiye ba yana kwana kirki ne ne ciwo ba ne ya shiga tana na alƙura ga wani cewa eh ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه إنه ولي حميد ولا يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ولا تستوي الحسنة ولا السيئة. Bólé láti ènìyàn yóò bọ́ ọ̀rẹ́ ká gómìnà kala gangan da tsakani kirkin wata a cikin wata nan gangan da ke da nuci ya ba wani yamma kata da kuma bai ya ya shi ya zage ne ya zage ya ci da ke ba wai ya ci da ke kuma ga wani ciko da mu eh ita fadin da ci ya san ti jura wani ci ya ba wani wata baya gangan da kirki a da juta baya da kirki فإذا الذي بينك وبين وعداوته وعدته وجاته زاني فوقه وجاته يوينا وبدونا يا يا يا يا مسلمي وصار اليوم الشيطان ده يجوز البابور أما الشيطان ده يجوز الوجوز سكون عشرة أما وما يلقاها إلا الذين صبروا زعوا أبوك النواصل لكي تعبوا تحالي kuma sosai su kwaye da za a kuma sọgbọ́n tẹ̀ ẹ́ náà fún ọ̀kẹ́ lóra ṣe kúti ni wọ́n á ti bí wọn wọ́n yà túra kẹ́kẹ́ yẹn wọ́n yà túra bí a lọ wọ́n yà fún wọ́n yẹ sọ̀rọ̀ wọ́n yà fún wọ́n yẹ sọ̀rọ̀ wọ́n yà fún wọ́n yẹ sọ̀rọ̀ ṣé ti ká fẹ́ ẹ́ yẹ sẹ́yìn náà fún ọ̀kẹ́ lóra ṣe eh ila kan yayin ba shi ne ne ya ne da bai alkhairi ne ga je tiyana aga ga wa fa be ye fa so ko ga fe e fe no do ga la lo sha du ne mi ga mu ya fa be wa ni ya an do fa ni ya ni eh wa fa ma wa fa ma waliyahu waliyasfahu ala tusubbuna an yaghfira Allah lakum na olówó àfáàjò wá ní ìyá lọ hali ní kókùlì wọ yá àfáàjò ní ìyá lọ sọgbọn ní adé òtó gẹẹ aláàbò òkú wọn àwọn tó ń tọ́ a ayé ìrọ̀tún àbá òjò wọn sọkú pàdé wọn tó yà àmọ́ tó ẹ ká sọkú pàdé wọn tó yà ká sọkú pàdé wọn tó yà àbáwọ̀ àdàtì kẹ́wọ́ sọgbọn mi wá sọ̀rọ̀ ìyá àfọ. سيدنا أبو بكر وفاء الإمام الطنطاوي تفسيره وتفسير الوسيط وكلمة العفو معنوي التجاوز عن حد المؤتي ونسيانه الشيخ زيد الطنطاوي وكما العفو وكيف fa ezule egbe iwu n'ụka hapụ obi chineke aga chidebe onye wòye zaka bìtìtì bẹ bá wòye wòye òfa gángan dè bìtìtì wùtì wọn wọlá tàǹbọ lóòdè bìtìtì wùtì wùtì kẹ yà á kú ìsè ní tọ̀tọ̀ rẹ ẹ ìdílé ìbò kò yà dà gẹ I can only forgive but I can not forget eh? ẹ nga wọn jẹ wọn afa àwọn afa ha tọfufa ni wòye bá àlàáfọ wọn wòye òfa wọn wọn láyọ wọn tí wọn وليكفروا عشان سيدنا تنبعوا كان وليكفروا وشون كذا هم شكان كان يدين شبين وجدبور مش وليكفروا وليعفوا وليكفروا ngene wejidebor nudako amalowo yofani amalofipano sonefipano ya apani otilana tokieke ezosubulo kunya ataini ala tatokuna an yakira allahu lakum ka shekpa awa sukulu shega bara sukulu shega bara sukulu waga jire fi fifa nika sukulu waga jire fi fifa nga lokaci da ya fada yare a sukulu a gare fi da yau soki yau lokaci da ya fada yawa ya tuga waje ne kashi eh wani ya ku wani ya samu ألا تحبون أن يغفر الله لكم ولينا والله غفور رحيم شيخنا ولينا يتسوون شيخا بلا رحيم يتسوون مدوكم ويوجد أغايا رحيم سوون يتسوون ويوجد سوون ويوجد والله والله كيف تفعل سوون فاجئين كيف yawon na so ya ci haɗin hukuna so ya ci ga ga yana yi gaji wani mu ya kwa gangari da yi ya ma tsakanin kun min ahadin abada ana tsora na yi eh ana ba tsora na yi da su da yuji da na tsora nga ba lo su eh walau la fadlullahi alaikum wa rahmatuhu ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء سقودا تولي زيغا برونا سقودا تولي وشي مداملا كوني تقولوا غلا وشين بمره غلا وشين بمره غلا وشين بمره غاغو يا يما غاغو يا يما مداملا كاي المادر اللي جوازنا يego gagagai ya gyare wallahi yego gagagai ya gyare ne tuna juma ye na wo etu wona ye la wala she ba ga ye la ba ga itwa fo dunya wanda wo ga ga mwai ga ga ni te ta e ko e no aji da o ko so ko na nga le da cha ko ya wa ni wa ni cho to ya ni so ko me ba da ba wa ni ya wallahi la kene su ba su lugo nga kulifa iza iza wazo to nga ali annabawa ji ba za mu ta da nga ni ma shi shi muje ni wala muje ga wala muje ga wala muje ga wafa ah to mu ya ci mu ya ci da ni mu ya ci ta ila ba

المحصنات الغافلات المؤمنات atọ ya ayẹ nke ekyir adọba ịgba atọ elobo a ịgba ahụ ebi ịgba ahụ elobo a yie baba nza ekyir ekyir atọ ụmụ ya ekyir a sọkọ ga yi ndị ndị ndị ya ụmụ na ụmụ sọrọ ntị bịa yi nke nza aga na echi ekyir na ekyir ya taa ụmụ sọrọ ntị ji na ịza gị na ekyir adị mụ na ìdàgínà jẹ́ ayé ẹ̀kẹ́ ìṣẹ́lúwà náà alùmọ́mìnàtì ìdàgínà jẹ́ ìdájí ìmáàlì tàkà náà ṣùgbọ́nẹ́ta lùdúwọ́ ìdàgá chicken náà ti dàdà pa ìdàgí ilé ṣe náà rẹ̀lú ti dúnìyà àfẹ́mà ṣùgbọ́n àá ṣùgbọ́n ní fífa èmi wà ní tọ̀pẹ́tẹ̀ àlàóṣà ní gbáradì láàmì wà ní tọ̀pẹ́tẹ̀ àlàóṣà ní ti dúnìyà àfẹ́mà ìṣòro àdìgẹ́ ẹ wòye àwọn òye ẹ wòye ẹni pé jáàmù pé ẹgbẹ lóde sí náà wàá ti rí ìjọ àdínkù ẹ lọ́wọ́dé ní ní ṣi sọ̀sẹ́ẹ̀tì ìbò lọ́wọ́dé ṣàyọ léṣe wọlé látọ̀ àwọn lẹ́rẹ̀ lọ́wọ́dé ṣàyọ léṣe lẹ́yàwó báyìí náà yé dáadáa tẹ́yìn bẹ̀rẹ̀ báyìí mọ́ láyé bẹ̀rẹ̀ àti tàbí wọ́n wọ́n lọ́ọ́ wàá dìgbà bẹ bá yìí lọ́wọ́ ní inú ẹgbẹ́ bẹ bá yìí lọ́wọ́ sí ẹ bàjá tó dé tó rà létí yosòwé káàlẹ̀ ìbá yìí lè gẹ̀ gẹ̀gẹ̀ lè yìí lẹ́ bẹ̀rẹ̀ lè gẹ̀ àsìrí ìtasọ̀ rẹ̀ gà ó bá yìí ti lẹ́yìn tó tiẹ̀ gẹ̀ lè etu àfi ètò tá tó àgẹ̀ etu ká ṣèṣe ńlọrọ làbẹ́ ẹ etu àfi ètò tá wèèrè dọ̀tí yìí káàbọ̀ arúfin ẹ̀dá ẹ̀dá ẹ̀dá àdéjì ẹ̀tú yìí náà ẹ̀ ẹ̀ka náà wọ̀ ẹ̀dá wáyé ẹ̀tú yìí oṣù lọ́wọ́ oṣù lọ́wọ́ yóò wọ̀ ẹ̀ lọ wọ́n yìí dẹ́kun ẹ̀dí ẹ̀yìn ní màṣí yìí wọ́n ti ní màṣí náà ti ẹ̀dá kú ọ̀nà ẹ̀gbá abẹ́rẹ́ mú ká ní kẹ̀yìn ìjìbá ara náà wọn náà ti fẹ́ yín gbogbo òye ya ni wọ́n yí wọ́n lé yé tu yí àwọn lábẹ́ àwẹ̀ àrẹ wọ́n bẹ lẹ́yìn mọ́ ẹ́ nkwèyé zudu nkwèyé zudu kẹ́yẹ̀ ọ̀la ẹ́ asẹ̀lùkọ́ náà yìí àtàtà yìí ẹ́ wùgá ngọ́kú yìí ló bàtà tó tá màá sí kọ́bí làkà bẹ́ẹ̀ ló kọ́ kwásì tí ẹ lọ́ka lè kọ́ ló kọ́ ẹ lọ́ wọ́n jì àwẹ̀ àwọn wọ́n mú yìí kikoro mo kan dani nani ka mo gangan de baji kan dani nani ka mo gangan de se yanzu da no ga yin yayi bai yi nuna to su ba mu su su ko dole ya yi su ne nga ni mo amma wato da ku ga za eh to me ne ga ishaga da rayuwa e ta shi ne e ko ne ne ya ce da ka ga ko ka shi ko ga ko yi yo za إن الذين يرمون المحصنات والغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم سبحانه بعد هذا شكل من شدة الطاعة إذا كنت كنت يوم ومتانا كيف شدة الوطن ila yìí lẹ́yìn àlọ́kọ́ àfìlàs ila yìí àyọ̀ lẹ́yìn ayáyá náà kẹ́lẹ́ mọ̀lẹ́ ìṣíláduwa náà àlùmúmi náà ila yìí lẹ́yìn àyọ̀ lẹ́yìn ìmánìṣ náà yèké tsẹ́kẹ́lẹ́ mọ̀lẹ́ ìṣíládàtà zèjìké náà ti lọ sọ̀kọ́ náà àbàkì kúlá kí tìyẹ̀ wọ̀ lá sọ̀kọ́ sọ̀kọ́ bọ̀ àlá sọ̀kọ́ sọ̀kọ́ nyẹ́ nga bọ̀ àlá wọ́n yẹ kó àlá lọ́wọ́ zàrẹ́ màá yá àlá àwọn àlọ́ sare haya zaman gota ne mun ga jari biya ne na za mu ci ya jari can ba shi ida ki ga sha makanta qur'ana ga o yan mai qur'ani ne kuma a kaman da yan qur'ani ga yan mai shi kuma eh wanda ne da ya ki ya kaman wannan ga ba na ga ni ya yi shugo da wannan fara e ko mushi no no shugo da ga wa ba الدنيا والآخرة فيذوقوا إن الذين يتقون المحصنات الغافلة المؤمنة لعنهم في الدنيا والآخرة وتسعة wato wata zaki wata za wato wata zaki juma sai mun yi addini eh wata zaki juma sai ranar shi ya ga ba gyara ta al'ummar society ko eh wato ya fasa wani lalace ko تقومون الصلاة إبا إذا بليش ينبو واجه الله سبحانه وتعالى وجاء كيكي لنفسه سيئة تسامو ọdún ẹtù tó sáwọlé wọ́n ti àwọn aláṣẹ yẹn lọ́wọ́ wá ní inú ọmọ káńtà wọ́n tún lọ mẹ́jọ tó lọ́wọ́ wá ẹ́ wọ́n tún lọ mẹ́jọ tó lọ́wọ́ wá mama kwada wai laji mai tuwa laja zargin nga wa baba ya ga shoku ba kwaga ne shan ne eh nga wa ga yi mu da mu kan da qur'an eh e bara gaskiya je ku qur'an da je ku na eh eh e eh, na panza nga ku ba e lo ba sa no shi ku nga mana wòye wòzukuru sie wòye ayé kẹkẹ ẹka banza lè sọ yà ayé wọn wòye ayé kẹkẹ ẹka banza lè sọ ayé ẹ ìdíga àyíká tó tí o rìn ṣùgbọ́n wọn mọ nà àdínàṣíà àdínàṣíà mo yẹ akéde ìlàjì tó bá tẹ́lẹ̀ ìlàjì yẹ ká àgbàbà tí mo kà ń gbà fún kúndé ìlú ní ìlàjì tó ń tẹ́ ìlú ní ká gbàbà ẹ wọ́n tún mọ̀ kí ẹ jọ lóhùn wa ọ̀ṣọ́wọ́ ilé ọ̀ṣọ́ jẹ́ ọ̀ṣọ́ lọ́wọ́ tàbí máa jẹ́ à kí ẹ̀yàwó ẹ̀kúrá mi lè ṣe dáàbò yọ kí wọ́n ẹ̀yàwó kí wọ́n ẹ̀yàwó lọ ní àwọ̀ ìyẹ́ ẹ̀ ní àwọ̀ ìyẹ́ wọ́n kí wọ́n ẹ̀yàwó lọ ẹ̀ zanalomi tún divorce yà á dín náà lẹ́nu mọ́mọ́dù ṣìgbọ́n mi àti ẹ̀wúlà yẹ wallahi talla su sa ti lura ga ci cewa bai kura gangan eh? da yi ne a tsarar kan yi ta tsowa isu wai alakan ne yi ta tsowa to dai ne da yi wato ko yi mai wato mai da da tisbiyi mai da ma bai to gangan da su kwai mai da bai to gangan da su kwai mai da ma yi da duwar kayan makante zan dora mawayi nuna a ruwa ci ba dokar ci ta yi dole da ni ciwo ya shita ya lalo ka ya shita mai bismillahir rahmanir rahim eh o ma da mu qur'an ko bismillahir rahmanir rahim ne o le shita ciwo ne ne eh mai aga to ka ta su ne o e ko le ga shi mai yo ka shi ka ko le yo ke bo ne shi edefi edefusu la yi la ya adiɛ edie fɛtuma adadifi kɔlu yesu lɔri yanni muga yi ke bata esi awo yi ne wɔ kama si ba di nu edefusu mu ya mɛlɛ so muga yi ne wɔ ka edefusu ma ka ta ɛɛ kati wɔ ka edefusu ma ka ta wa dɔw la ŋun de bɛ wo ẹ̀ta ni ẹ̀ta káwọn ẹ̀rọ ètí mọ́nà àtẹ̀jíṣe mẹ́fà ọ́ ìlàjì náà lọ rẹ bá sùn ẹ̀ ẹ̀ta ìlàjì náà kàkẹ́ ọgbà lọ sàrẹ́ lọ. ẹ̀ wọ́n ìlàjì náà ẹ̀rọ ká tọ̀ káta tù mí. mi sún òye ní òye fẹ́lẹ́ òye ní òye gàtẹ́ ìlàjì mọ́ ẹ gbọ́dọ̀ bàbá ọmọ bàbá ẹ gbọ́dọ̀ yẹ ẹ bọ́ òkú mọ́. ngáwàlá ń wòye má lọ́ba yọ gida malama na jawo kura wuzuri ne ma ina gina ina kete wo ka sai kawala gaji ma wa jo lo ka ko malama ga kan me ji maka sai gaji ma wa e kawala e malama ne ko le ẹ́ sùpúfàdì sọ̀kúrú aláṣẹjá ìgbòlá ṣìlúwà làkìrí kìṣì làkìrí kìṣì ẹ̀ka tí a tún wọ́n ìṣẹ̀ṣẹ̀ mọ́. ní òye ìlànà ìṣòwò ètò ìṣe kẹ́ ṣòwò ètò ìṣe tí ẹ̀gẹ̀dẹ̀ náà ṣe ta mọ́ra ìtàkùrú yìí. wọ́n gẹ́gẹ́ ṣiṣẹ́ ọ̀já lọ́dá máa ń dá wọ́n ìtàgé ẹ̀yẹ́wọ́ tó yẹ elewe efie ụwa ịkawe echebe agachigedede tọwa shiye ni nzukwelu nila ji shishira muce fiye ni ụwa anụ muce dikiya muce fiye ni ụwa anụ kuni hilda bai tika iza ni da kizati wanda wanda kunda muna cikin fatari ya ne ma wuka sau eh, elewe fiye ụwa lọla lọtụ wani Ela aí é chama que está de amar, ele é lá, não é só passar. Agora ela usa uma de outro chinelo. Outro dia, outro chinelo, um gamalá, ele não manda. Só do lado, só do um gaminho, vai ter ido na barragem, tuma, não. Vai ter ido na barragem, tio. Tuma, mama. Eu vou na hora que a gente não tuma, olha, não tuma. Aí ele não manda. Só do lado, só do ìjẹ́ àṣọ́lápa àdébìlẹ̀ mú ìtìká fòlẹ́ánì ilé àdébìlẹ̀ yóò sọ bí àdébìwá àdébìlò àdébìwọ́n lè ìtìká fún àti ìgbé ìrìnlẹ̀ ìbàṣà afẹ́ ìdàgbàsókè ń ṣẹlẹ̀ àdébìlẹ̀ àti ẹ̀dà yìí sọ̀fíà àti ilé sọ̀rọ̀ àdókùn sáńtọ̀ ṣe ègbò káwọn ní àdébìlẹ̀ mọ̀mọ́bìnrin làgbìmọ̀ ẹ̀gẹ́gà àdébìlẹ̀ àjù àbí ale de ke ebi ebi ebi ebi ebi ebi si ebi ilé ayé lè sọ bí ọ rẹ ní bí ọ rẹ àgbà tó sọ ọ lọ àti bá tó tó wọ́n ní ká àti ká ha ìmọ̀ ṣètọ́ àyè jì ní nípa àwọn ọmọdé àtàwọn ṣètọ́ àyè dàgbọ̀ wọn lẹ́nu pàṣẹ ayé àti àbẹ̀wò ilé ìzàndà fàyẹ̀yà èkèké àwòkẹ́ bá náà àjọ àgbẹ̀ tòṣèlè àgbẹ̀ ní ìbàdàn yìí desafio de caixão ou não. Não, meu Kawo mo ye dagala ye dagala bukata be bawo ye. Eh? Bano we ashiru ne san la soko ba le la ye ko ka ye ke da ne so. Abo ku pe kata o. I man. Ala jo tuwo de la ni. Suwe. Suwe chwa. Eh. Chwa. يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يوم تشهد عليهم ألسنتهم شيء جديد بالدون Ebi da tattalin da ya dana, ebi ga mana da ya dana, kalmar yanci da ya alsinatuhu ekwe da tawana eh kalma la da fiye la da kuma jina wani ya wani ila ila ya zo ga ya ci mai dawa gintana na wa Allah ya talfa ya ko e buna gintana mu ci ga e mu ci ya ci jan bako wa ayi e wa e choji e wa ji mu ga wa arjuru e ku ci a ga e ji ma ka ya mu eswe nyeno kemba ìṣọ̀lá olóró túnà ètò ìwé náà rẹ̀ kí n bá ẹni ṣìkà tí ìdáké ìwé lè ṣe ayọ̀dá àríkàlà aláwọ̀ ṣe ní kì í láti ka yóò wọ̀ wáyé yọ̀wọ̀ ìyáàmà yìí nà fẹ́ ṣàbà àlèmí ìsáyẹ̀ jọ̀wọ̀ ayé yìí fọ̀tàn jíkùn àìsìnà wọ̀lá àìsìn wọ̀lá àwùjọ bí mọ̀tàrà bàbí sẹ́yìn àmà yọ̀wọ̀ tẹ̀ṣàbà àlèmí àìsìnà túnú ebèrè lọ́rọ́ ní yìí tara ìjà àyàyé tí wọn. yìí tara ìjà àti ẹgbẹ́gbẹ́ wọn ayá ní ewu àjà àti ewu àjà àyà ní ìjìyà àyà ní máa ka ní àbọ̀rù lẹ́yìn ẹni lójúmọ́. ń bò ní o gan gàtà òkúta ní ẹ̀sọ́ tí ẹ yá àtẹ̀lé ní sensitive organs yìí bàbá ṣe táyé ẹgbẹ́ náà wà ní ọ mọ̀dá tó lè ṣe tó àjà àyà rẹ̀ yá. ìgbìndọ́mọ ẹ̀ ṣe àkúnyù dànù mọ̀dàkúrò ṣe àkúnyù dànù pé àpáyà tó ṣe lábẹ́ sọ́dọ̀ lè sra rẹ̀ bàrà àkúrà ló wà látàkùn kó máa lè sàlẹ̀ kàbí yẹn. wàlá tẹ́wọ́ fún máa lẹ́yìn sàlẹ̀ kàbí yẹn. إن السمع والبصر والفؤاد mọ́lẹ̀ ẹnu onílé ànágàgà wọ ẹsẹ̀ mọ́lẹ̀ ẹ́ àṣàtà àyíká ìjì rẹ̀ àrùbá àṣàtà àyíká sí náà bàbá wa tẹ́lẹ̀ sí tún náà mìíràn kì wọ́n láyé àṣàtà tó ẹ́ èyí wọ́n wọ̀ yìí lójà àkọ́kọ́ information chain ẹ̀ eh, from reliable source from reliable source àti reliable source náà bá a fẹ́ reliable source ẹ̀. Eh? E la ta kuma ne sare da bi yau inna sama tuba ne ji ne ko ga ji dilana e la ga ga go ce da shu tuba tuba o ci ne we da la ko ka ji sadana wal basara e ko shu na we la ci ga ji da wal fa ne bale ji we ku ga ji ce pa da wani ji ji dilana kullu laika e kana amru sura e fa ya sura da ji da ba na sokwa nje sokwa na yake no ida ko isa da da ki o ke no chi pe tu no ma o ke to sokwa da go ke to jo le le no e o ma le no e nyen ko na ma ke ti la ji za ko che che na o e ma le le le ko sokwa ni ke ji ya ba ni ke eh hajji lo ji na hajji lo ji na ji ye ro ku be ni da na ma le wallahi ba hajji lo ji na kí ó kúrò ní dákúrò ní تشعر ní dákúrò ní dákúrò. يوم عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون نعم. يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين الله سبحانه وتعالى يوم ريب إفراد وانا إفراد يتعالى تقوال تجاري على يبتين عشنانا يوم ريب إفراد يوفيهم الله دينهم الحق إيه دينهم الحق لا يجزاهم صباح وكتيان وشي إيه بقى وين gaskiya na zango da lajibi daga shukuna ba a kwallo zai zuku na tun ya ja zai maji yin zana maji ya jira a yi biyan rumai da yuwafihi wallahu dina ku haƙa wa ya zamu na haka za a wani haƙun mudi fo wuce za a yi ba za a je ne an nan ba ke da ce shuka a wani haƙun mudi eh Allah subhanahu wa ta'ala ngai zana eh wato Allah subhanahu wa ta'ala nga izale ga kuna wa ga ya wushina mu ye ga bane kiyo ya ga bane gaskiya eh Allah subhanahu wa ta'ala wa haqqun nga izale ba ku ci gaskiya gbangban me la je ku tina wa na sukuru wa yi juma eh ga fi shi ne ala yi ba mu bi mu ne na khaira fɛn ba mu ni yie yɛ alayi mu ɛ kaya ɛmɛ tiga de tiɛ kuro o ko ŋun ma de kiyɔ ɛmɛ tiga de tiɛ kuro o ko ŋun ma de kiyɔ ŋun ma de lan de su wa yɛ yɛ yɛ yɛ yɛ tuuru ma yi wa wa asan le ma ha de yɛ e yi mu lakana yɛ ma kaw ni ba yɛ lakana a yɛ kasa ee ni ba yɛ lakana a yɛ kasa a b'o kɛ kini la de kira ẹni ń tún mi ní ìdáre wọn àjí wọlé wọlé yíyá ẹ kéwì yìí náà ẹ wọn kéwì rẹ wọlé ẹ nga yíyá làwọn ti náà wọn ní ìdáre làwọn ti àjí wọlé ẹ kéwì rẹ yíyá wọn tún mi ètí rẹ láàrin wọn ẹ wọn àzú kàmọ́ lọ́wọ́ ẹ hábà ìfipánu yìí yá àlàyé sùpàṣúra ló ké yára àyọ̀ ẹ̀yìn eu já puxei o ele jo que o capaz é o churinho um dia logo é um dia chingwei gangue de lá tu boca sobre chingwei gangue de lá tu boca sobre e ele a lá tu boca sobre é e meu é do gênero e eu é da China que doutor é tudo de kai da ga ya ke da yi su wa ko ko ya o ga ga san ba wo ke so a je su eh wo ke ba na se ta je o so ga wa je o so na su na aga ko mi ba ba ba wo le no so ne ha ni na na fe ga yi mu she ba na ta ni ga o so ya ga na so ja yi mu ma o ba ja yi mu so ko ba ni shi ya ba الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات hadi gani shukura hapa ni mnafiki yani gamalele na asuta na aisha ya hadi muhammadu sallallahu alaihi wa alihi wasallam hadi gani ya kwa sababu ta shukura shukura hapa ya shukura mu afaka ngani biaya eza yishi gona shi shukura mu ya afaka ngani biaya acha aga acha kwa chumu shukura tena kushungu uchakuja shukura ni ngao eh

zane shi yi zane da shi so ta so kwa yi da shi da shi na yi da yi lo da yi da shi na da so ko da shi so kwa yi yi da ka yi yi so ko da zane shi ya na yi je ji ya yi ba ya wo so na ayi ba ki so kwa ne change ayi ba ki so kwa ne change eh wal khabiruna ba ki so kwa ne shi mo de da na lil khabirina zane shi tiye ne da ne mai ya wato ne kiyo za shokwa ne shani eh za shokwa eh ba ni shokwa in za ni shokwa ke ma shi won in za ni shokwa ba ni shokwa ke ma shi won shokwa plus shokwa yi to su shokwa foto because to surpass eh alìyẹn alìyẹn. للخالدين والخالدون للخالدات والطيبات للطيبين شيء كان إذا كنا إذا كنا شينا إذا كنا نعرف وكان كان شينا إذا كنا شيء إيه للطيبين إيه أها والطيبات للطيبين إذا كنا جاي إذا كنا جاهل eh an fi gangan ne shakwai na zai ci kuma yi ba na a kai ba zai ji kyau ba ni shi shi kwanton yi mu da kwanton yi ba ba ni shi ba zai ji kuma yi ba na a kai da ni shi yo shakwai na kirki na shi za kirki na shi ya ce kalme ya ci na da fada mubadurahuna mimma yaqulun afo fetiga afo adi takataka yi mimma yaqulun kene ye munafiki ye cila ta ta ya ruwa sokora afo ruwa lahu maghfiratu wa rizqun karim zaran shi ye jiya ye chekel ko sobai da tadana ce shiga ga ta ta kai ai lam ala ma nalahum min al-adab magfiratun min dhunubihim gamana da je ce da kana kalima sɔgbɔ ne ye tse la fɔlɔ yi ti yɛ sɔgbɔ nu ka fi ba ne ka fi yɛ nu ka ta kiri nu tsi bi le ke ye ja ko ma ki ma ne kɛ nɔ za kiri ti ne ja ŋo de tigɛ la ti ja yɔ lɔ sɔgbɔ ye ye ti ka ba ti yɛ ka ye sa su bi أولئك مبررون مما يقولون لهم مغفرة ورزق كريم شيء كلمة من الجيو شلا تعالى منافع بين مغفرة كامل شكويا ورزق كريم ومنافع بيات وشكويا وشكويا لكن بيات شكويا ويا الله سبحانه وتعالى من يشكر ما بيدعي الجنة ورزق كريم في جنات النعيم nga yi kyerɛ nga yɛ na akyɛ na ɔyɛ nii wɔ sɔkwa yi ti na aro gyina so alawo ɔyɛ asa na aro gyina sɔkwa yi na ɔyɛ na yɛ na akyɛ na so sɔkwa ma alo yɛ aka yɛ na akyɛ na kan yi wɔ ɛɛ sɔkwa yi na first class yɛ na akyɛ na nsɔkwa ma. يا أيها الذين آمنوا حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون الله سبحانه وتعالى سبحانه وتعالى Chapter 2 kawo rashin kuke da ya yi ba da 2 kawo ke nan wọ́n mọ́lá tí wọ́n ká lè lẹ́kẹ́ fẹ́ẹ́ bí èdùfẹ́ yìí èdùfẹ́ yìí èdí iyọ̀ ìdí àyè ló ká náà wáyé ló ká lè tó ní náà sọ́kọ́ àlẹ́ àyè lára iye láyé wa ìṣòro ìgá àyè ní bàbá wa kúrò kẹ́ tó yìí tó yìí ṣe láyé wa tó àlẹ́ iye láyé ló ká náà ló ká ìṣòro sọ́kọ́ bẹ̀ yá ayélujára àtẹ̀lé náà yayin na jiji ma da coci na ngai yawo ya ayyuhal ladina amanu qad amanu ko kuma nari kan da nari ko yau na su ko na su eh yau na su ko na yi to so nga la tadkhulu buyutan ghayra buyutikum so ko da yayin na jiji ma da la tadkhulu buyutan ege ga fiye ni doro ma ege ga dalwa e ni shima ghayra buyutikum enu na jimi eja na ega fi ega da ruma ki e ko ma ji o ega fi ega wa ega fi ega da kata jo kata ni ni kata eja mo ata ta stali su wa musalli wa ala aliha wa ga ka no le ila shi wa ya ka ga da ga ga e da ki o ji zini we wa tusallimu ala aliha ngole eba wetu sinjo atakatiyo mafu atasuru dawo takardun mako a taso na wannan yana kan yi da yau da jiyo wa kusallimu hatta kusallimu wa tasasu eh wa tasasu ko amma su bai tuni wa kula shi ya sallama shi wa ba abuwa ta hanyar ya ganin da bai yeji ma nega tega da lai jima yamega tega da laka ta jima hatta tasbani shu wa tusallimu ala aliha sai la sallama je ya zare ni mun ne da ko wa maga ki a sallama jin shi la ji garate wa ko ko da hatta tasbani shu sai la izne wa da ko ne ne da shi ne ne ji ye tukata ni suna gẹgẹ lọtọ ye ṣubú ìbámbá wí ye ṣubú ìṣòwò àgbẹ̀dá ni rẹ̀ wọ́n á lu èlù lẹ́kọ̀ọ́ jẹ́ ní ye ṣubú àjẹ́ àjùmọ̀ ṣubú wọ́n á tukata ni suna ọ̀ṣà ni rẹ̀ wọ́n á ti sọ́lọ́ ọ̀rẹ́ àti gáfàrà yé wọ́n èdè ẹ̀wọ́n gbẹ̀rẹ̀ ọ̀rẹ́ ní ẹ̀ adakó ẹ̀wọ̀n ọkọ̀ fún yé ìṣòwò hátà àtàtà ìṣubú. وتسلم على أهلها إيه كذبين جزا أما إيه كذبك تلا وكذبين جزا وما كذبك تلا كذب بيزن كذب بيزن حتى تستعجل وتسلم على أهلها ذلك خير لكم لعلكم تذكرون سبحانه وتعالى لا إله إلا هو emilamu tó ọ̀ka náà ọ̀ka yà àlàkẹ́yìn ní ẹ̀ bá yíyọ ìṣòro àlìyá náà zandoro na magana da tun dauka na o da ke unga da santuwa unga da santu na da santu eh ke o da kato eh wajen ko wajen ko wajen yaba na su kato eh o yaba na su kato ko fe ga ba kata ko da wannan ba da yake eh wagatu eh wagatu ne da wagatu assalamu Allah wàá pa adé wò ṣe kékeré wa aleykum salaam wa rahmatulah wò tí o ní ẹgbẹ́ àjọ kó níbi dédé èyí tó ká àgbẹ̀ náà wò tí o gbọ́n náà àmọ́ ká àgbẹ̀ náà ló bá a ṣe mọ̀. kówó èdè sọ́dọ̀ bẹ́ẹ̀ ká tẹ́ mi sọ́dọ̀. iṣu àwọn ọ̀gá tó bá rẹ̀. Tarbiyya ya musulunci, eh wato wakata ya bisa, sannan mawakai yau, Assalamu alaikum wa rahmatullah. Wani ke ne su kala shi wa gara apa, wa faɗi kini rana, eh, a rolo kawai kini wo, ki ce ne ba. Abai ba mayu aka yi kini yanzu muna shiga wajen aure da salamu alaikum wa rahmatullah kala shiga wajen ya ta ci shi wajen ya ta ci shi ganci wace wajen kini shuru nga wawo ya sila ndora fiye shiru a yi adon a tare wa gada kata suza wabu ti sanin wasu kuta mu shiga a yi adon a shiru àmọ́ ọ̀gá tàbí sálámà òṣèré wà ayé fún mùsàlá wọ́n ṣe sálámà wọ́n jẹ́ ẹ̀ka yìí sì wá ní fẹ́ńdé ní fẹ́ẹ̀bì àwọn káàkiri àá nìṣẹ́ ló ń káàkiri àti ìkiri kájú wọ́n mọ káàkiri ẹ̀sìn sálámà lórí ní lọ́dẹ̀dẹ̀ sálámà ẹ̀ wá àkókò tí ń bọ̀ rẹ̀ ẹ̀ ládàkú làbọ̀ sálámà rẹ̀ ayé ìwé yóò di sẹ́lẹ̀ mẹ́lẹ̀ à ẹ ò fọ́ bàkó rẹ̀ ní sà ẹ ò fọ́ bàkó. ẹ bàtà mọ àlẹ mẹrẹ ẹ kúndé ẹ lẹ́yìn kúrò ẹ lẹ́yìn fọ́ bàkó rẹ̀ ní sẹ́lẹ̀ mà. àmọ́ ẹ ṣe kárọ̀ bẹ́ẹ̀ á lè ta kárọ̀ là ẹ bẹ́ẹ̀ sẹ́lẹ̀ èsì sísẹ́ sọ́kú fáàlì. أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. فإن لم تجدوا فيها فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم yóò sọ yẹn lọ ṣògbọ́n ló ọ̀rá sálẹ̀mọ̀ jí ẹ̀ nísọ kó ọ̀rá sálẹ̀mọ̀ jí kátà lọ fẹ̀yìn dámtẹ́jì ló fi àhàdá káwọ̀ túnlá ń gbọ́rọ̀ bá yọ̀bọ̀ wèé bí sẹ́gbọ́n rẹ̀ nílàjọ́ wọ́n túnlá ń gbọ́rọ̀ bá yọ̀bọ̀ àdágbèjì ó náà ko bai sallama ka tato wasu lango da ta kaga ba za ta yi wura su gwada kwala ta kuru ha gakin da ruwa ya kuma gakin da ruwa ka ta wani yau sallama ba kwala ta kuru ha gakin da ruwa ya hatta yau ta da ruwa musara jinsin yawa musali ba ne zai ga wani ga eto fiye da kanin wani dawa ma iya wani shekwa kanin shekatu bai wa yi zuciya wàá yìí ṣe àwòkọ́ ọ̀rá ti sọ́dọ̀ ọ̀la kò ní ṣe wọn wà á ló dá sí òṣì tó fẹ́ kọ́. àmọ́ ẹ̀ lákàtí ẹ̀rẹ́ wọlé wàlí kí ìlànà kún mú jù ìdè kéde kún wọlé fọ́tò ẹ̀kú kátó ọ̀nà kátó gẹ̀gẹ́ ń dáyé bọ́. sọ̀kọ́kẹ́ yà sọ̀rọ̀ bu wàhásì káàdà sọ̀kọ́kẹ́ ọ̀kẹ́ yà yẹ ayé yẹ sallama na waga aji biye zona wace ga yi zini waga gari biye zuce na wace ma ga yi zini waga kata ce na su kuka huwa azka da ku kira ke gari kawo gari baba kawo gari wato kawo gari ba yi wo ba yi ko ba yi wani ba yi eh kala ke ko fi yi wa kato ke ko fuka ko dàgbàtí ẹ̀yin náà mọ̀ ọdí ẹ̀mọ́ ẹ̀yin náà yóò máa ní báyìí kí àwọn jẹ́ kata gàrẹ̀ pé òun náà báyìí ní kẹ́wọ́ asọ́nà òjì ló wà rẹ̀ nàbí èkó fi àpàtọ̀ èyí yìí rà ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ló ń sùkọ̀ ká ní sùkọ̀ yà ló àlọ́ ní náà wọ́n yà á yọ hàlẹ̀ ní náà ṣé jíjí máa ní شريك وكا لكن يقول لك وإذا قيل لهم أغني انجوا يا شباب وانجوا شباب هو أزكى مجتهد عليه والله بما تعملون عليم سبحان الله هو يلوم شو بني يلوم eh manufar wai lagade da shi babu ya sallama na so ko ga yayi wani wani da kin duna ebúrò gbọ́pọ̀ tàbí ṣe kẹlẹ́ kakọ báwo sọ́nà ọ̀nà àìpẹ́ wọn ìṣòro àìbù wúlò àìbù àzòwò ló èdè làbáwò sọ́nà wọn ló kàtà làbáwò sọ́nà wọn àìbù àzòwò. ẹ ọ̀gá àgbà táwọn ọ̀nà àyè sọ́kọ́ ti ní etí ẹ̀yẹ lójoojú wọn ẹ̀rẹ́ ṣe mọ́ nfa nàlá ìṣèlú èèyàn báwo sọ́nà wọn sọ́kọ́ kẹ́yìn ìwọ̀n náà wọ́n Juventude. Sou culpado. É? Diga mais. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها da la cewa su ga eh ko ya ga isi ba mu ga kawo tunan kata na ora ga lokacin da la sanar mu salamu alaikum asalamu alaikum da ka ko sun ko ka ko eh so ko da laysa alaikum junahu ne tatiwa ne fi mutatiwa an tadkhulu buyutan ghayra maskunatin so ko da laysa tatiwa na ya kadare ni ko kuma ka tashi na shi ga da wasu na tu muke ba muke da dalili ya ciwa ka ta tuwo wa muke da dalili ya cha eh ya ma ta wala ku eh ye me je rayuwa ye ye tu ka ta mushi wo muke ka ta ile ciya sọ̀kọ́ rẹ̀ ilé ìfúta tí è wà ní ìyà ìpínlẹ̀lọ́kátà lè jù máa sọ́lọ́rọ̀ musa ní ṣàwòyá lọ ṣóòrùn lóòfíìsì daga ne shi dole ya gana su na ce da wani yi ya yi wa sannan ma a jikin yin wuki shi dole wani sannan ma ga dole su wa shi dole amma ya zaga ke shoki sauran shoki sannan ma ne yusa ne wani karfi eh yusa ne musadiru ala kadir aha wala kalilu ala kadir wa rakib ala mashi wala sa ya ga wani sannan ma fi so wà á gbé ńgbọ́n àgán ọ́fíìsì ìgbẹ́rọ ẹ ẹ̀rọ àwọn ẹ̀sìn kí àwọn táwọn lẹ́kùn wà á ti sọ́dọ̀ màá àgbẹ̀gẹ́lẹ́ ìlà ìṣúná wa sọ́dọ̀ mi. والله يعلم ما تقولون وما تكتمون ولكن سبحانه والله يعلم سبحانه جيبي ما تقولون جيبي غلطنا èmi tàbí lé ẹgbẹ́ tí bá ń sọ́nà mọ́ náà bia kata do jile ye no ba mu sɔnna ma na bia e wale ye ne fi do je mi ona bia e wale ye ne fi do ye kata ona sɔkɔ do mu die ne ma tu du ne na o ka la tu na ye ne ka ye mɔni ko o ti la tu sɔkɔ do mu bie wɔ ma ta ko tu mu na tɔ do o ka sɔn mu bie nga maa Eh, ebe ko ba musu waje yi ci eh, aka ga kana da ba musu da ga yi ci yi da iya ce ta sanar wace ronya iya ce ta sanar wace su ku ba ni sanar wace wace da ba assalamu alaikum wa rahmatullahi an ci su kullu tabbata ya zama wa rahmatullahi ya kullu àmọ́ jẹ́ afárá dé kúndélé fi kúndélá dá dé bá lọ́wọ́ àdébà lọ́wọ́ gafara ne ko za a yi rubuta ne ya ce a hajji ya hasani na aukuwa iji sanin hajji salama ne mana rata wani mana ni gafara ne zan ga a yi jima wani salama ya zuba da ya yage ndaji yi no bamba nga yi salama ne eh da ta ma ya kama shi mu ma ba ba salama ne kuma kuma kini ọmọ ní nàzá ìsọ́lámà rẹ̀ yóò mú fẹ́ jẹ́ òní ọ̀nà ìsọ́lámà asàlámù alẹ́kùnrin hapṣù sàlámù lè wọn àràtà wọn ní láta sàlámù rẹ̀ àti ẹ̀jẹ̀ lè tó ń débi yẹn náà àbí ìjẹ́ wọ́n èrò ṣùgbọ́n ẹ̀ àrẹ̀gbẹ̀ yà àwọn ìwé ìwà pé ẹ̀ gẹ̀gẹ́ ìjù rẹ̀ àti ìwà lò ṣùgbọ́n ẹ̀ gẹ̀gẹ́ ìjù àlòṣìlá ìfẹ́ ìjù rẹ̀ ìsọ́lámù ìfẹ́ àlòṣìlá ya fi wa da shi su kuya yi ku a diga da da su kula da muke bai da kwanaki a diga shi shi su ku faru kai da yi su kula da wasu gobe yin ramar shi ba wanda ne yi wasu ba mu shi bai wasu kuna hage yi da su kai da mutu na farko da lagiyar da ya da shi da su سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله كاد يسكون كاسا إذا إنها من شاهد سكون فيها جهات من الماضي نور كن كن تيشو اللي كان يشددون يتوى هنا من ما تونا بعد من بها الذي يكون شينا يكون شيئا شيئا شيئا amfani ya wazi wa bara wuzu ci da ba na bai duro da wazi na tsoro ne ba da ban jari no agwa ne ga aiki ya bani da yi tuwa masha da gashi ne a bai ja imani sa wale ne wa ban gani ne da ne da shi da sha da fari sha da wata ne mun ne shi ba wala da ya ayyuka da zina amma yamma faru mai da labin kyau shi shi kama ننزل ضعف الشيطان إذا لم تكن باشي الشيطان باشي كان شيء لم تكن أنه جلاوز بالبيعي إتبي كابو تشي على البعض شبه وطنش بعد سيكا جاء بمنظوم níyì owó máa yóò kàn ẹ́ sojú ṣìdìmù dèjì lé gbọ́dọ̀gbọ́dọ̀ láyé owó kan ẹgbẹ́ sọ̀kọ́ à tí mo yẹ dé ìkànnì oṣù ikànkó ikànkó àtẹ́lẹ́dọ́mọ́ná ẹ àjẹjẹ àbá ẹ tọ́nà mọ́sá ààyè ẹ̀ẹ́dẹ̀ wé mọ́sá ẹ àdéṣe àdéṣe mọ́sá sọ́dọ̀ pé. kúlẹ̀ dà kú kọ́lé náà lè kó kàfíra. kọ́lé náà lè kó tẹ̀lé òtí yìí lọ lókun náà àdéṣe mọ́sá sọ́dọ̀ pé kàyé àdéṣe sọ bàbá sọ pé wọ́n yóò lé ní kó tẹ̀lé náà sọ àyà lè gbà án. الذين يكذبون بيوم فويل للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به الا كل معتد عظيم so wala wala kun ka se ada ya se wo za to do re chiya e wa mo tun mo ti ka se ana da le da wa la to ta ko wa mu la ko wa inda ya ba mu ta gawa gwaje da waya wani je da da ga kowa ya nuna sallallahu alaihi wasallam ibona wani je wani mu ya ba masa zai ce da ga yi ni a tace je wai mutum ya shiga ya tafiya da gwamnati bi hindu cikin shi ne karshe bello shi ne shi rubutu ewu mai cika ekɔlɔ tse mi ne ba yi de eza di abasa ba na eye wugo alo to la tse ne aba awu nyo ogo eyi la te kusi ka ne ne ne ne ya ga ga zuwo eyi di awɛ eyi fɛ da eyi baasi ɛɛ nga yɛrɛ sɛ na agogo kɔrɔ bi a la wa ɛɛ soko gan ɛda no ɛda ɛbɔ gan wa fabia no a yɛde nhyiti sɛn na wɔ hɔ ɛda fabia ne yɛte aya no dɔkta ɔkpari de soko bɔ mpa ɛti hɔ asi abo na yɛ ato mo yɛ na mo de ti awo no bɔn o no bɛ fɔ gana yi atɔ wɔtu wɔ esi fa nga yi wɔ do o ma wɔlayi mɔntu bi ɛdi aya na wɔn wɔn ni wɔn asi na wɔn anyi ti na azɔ o pa déédéé ayé àtàwọn ọmọ yà ní ju kọ́ wọn wọn lé ní ẹbí ìjìlẹ̀ ilé ìjìlẹ̀ ọ̀rẹ́ àpá ọ̀dọ̀ rẹ̀ sí ìlú ìfà tó rẹ̀ sí. máa ti bàá ní àlàáfù àìmẹ́ níbi sọ́ọ̀fù tó wò dákẹ́ ìfà tẹ̀sẹ̀ wò jọ jí gbólógbóló lọ fún ìjùgbẹ́ yẹn nan ba da ya sura ba to shi nan wa da salasa da sayya in ka da da ya san kaza da ni bai bai bai da wa na wa ne ka ila musali na manye ce ya ina ina mai igawa su yana wallahi ya ga su ne da shi ha da ne da tuka jihar da kamar misali bawo la tẹnza ewo na bo nu de wo yo le ye wọn la wọla tó fi ara tsi òbẹ lé nu ayélu ba o tẹ o lọ ya lọ lé lọ gaa ló wà ná ẹ wòye jẹ ayélu ba ya la kan ọmọ ayélu la ka ilẹ̀ lẹ́yìn sọgbọn. وما يلقاها إلا ذو حظ عظيم zane le dza ŋku da ye aka do sɔgbɔ yi tɛnɛ da ko zane le de o bo o bo o bo da ye tó nga wa nyɛ wa tó a yi tɛnɛ ba ne bɛ mi de le ziɛ ŋmɛ wa zan do sa le ee aka tɔ wo wa ba wa le o y'a dzi mu a diɛ o nga o ti ko den o ma ko tun alijan ba ka alijan ko yɛ ko tun bɛ tutu e bolo tun sɛ ne b'a la ne bɛ bɛn a ne ma ko n ka o zuri yi o ye kɛlɛ yɛrɛ ye ba ko sɛbɛn nɔ bɔ k'a mɔ a y'a fara mi e ye kɛlɛ k'a ka ta ba ko sɛbɛn ma wọ́n ti gbogbo ká sẹ́lẹ̀ mọ̀jọ́ ajá náà a sí ìwòrán ìsìn ní wa bí ètò ojú ọgbọ́n náà láti náà kọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn cin ba e e, e, da an yi wani sashi da yake masar ba da wata yayi ku da za a fi da mu ni ga guda da ga da ta ta su a cikin ko da sai an ta tun don so ci ga man bi ga ya da da da ji da wani nan ma mu ke da wa ku ci tuna na lo ba ya lo da su ko ya da no ga da ku to an ki wo to ne to ya ko mu lo ya ti ko ku shi wo ti na wa ni ni na mo de be ga na a da to te da na ni wo ni ka na na le da o ga o ga na na mo lo si na so wa da ji bu ko o ma ji ma wa wo de no wa da tu za be na so ko no le da ma wa ni na la uzuri qur'an ba ho de ko na qur'an na ìdáwọ̀ sí ẹ̀rọ òṣèré lè ṣe kò dáadáa tún aṣáájú omi àgbẹ̀bẹ̀ à. máa lọ́wọ́ ìtàkùn tẹmọtò ti dànù ojú tuntun mi mo gún òògùn mi à yẹ abẹ́ ìdúdí àmọ́ ẹ̀dùn ọjà rẹ̀ bá tẹ̀ àwọn ilé ṣe náà ìtó ràyọ̀ wá ní ìfúgbẹ́ wá bẹ́ẹ̀ yìí jìnnà lè ṣe ìdílé àwọn akó ndára àtìlẹyìn lásán mi tún ó ti sẹ́nu mọ́ káwọn ní àwọn tó lá ìsìn wa ìdílé àwọn akó kó bá pè ní ìṣègá fara kó kó ra ìwọ́ àti nàmáǹtì náà ó ní pé ṣe tó. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك